فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على نبي الهدى محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم واستنى بسنتهم إلى يوم الدين فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم فون الله ọba tí ó fi ọ̀nà àmà àti ẹ̀sìn òdodo fi rán ẹrú rẹ̀ tí a mọ̀ sí ànábíwá Muhammad sallallahu alaihi wasallam fún nǹkan méjì kọ́ ẹ̀sìn Islam kó lè bá fi máa jẹ́ ọba lórí gbogbo ẹ̀sìn yòówù tí ìṣẹ̀sìn dáadáa ẹ̀sìn ibú kò sẹ́sìn kan tó dáa mọ́ láyé àyàfi Islam nìkan ṣo pẹ̀lú àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀ inú alukur'an àti sunnati anabuwa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn fẹ́ni tó bá nílà akáyì tí ò fẹ́ tẹ̀lé ìfẹ́nu ọba tí ó wá ṣe àwa ní mùsùlùmí lọ́mọlẹ́yìn anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọba náà ni adúpẹ́ fún kọ́lọ́wọ́n bá lè kíọ́lá kó dákun kó má wo àwọn ẹ̀ṣẹ̀ wa ńláńlá tí a ń ṣẹ̀ àtẹ̀ṣẹ̀ kéékèèké tá a ń ṣẹ̀ léyìí tí a mọ̀ àti tí a mọ̀ kọ́lọ́mù mọ́tàtàrí ẹ̀ fi yọ wá kó ní islam mọ́ láéláé èyí tó lé ń bẹ̀ hmm. náà ni kí mùsùlùmí máa rò ń pé mùsùlùmí lòun láyé ọba bẹ́ẹ̀ fi kó láyé náà bọ́sàl kìyàmà wọ́n wá fi ìwé fi hàn pé lábájá iqra kitabak kàtírà fún rẹ̀ òyíṣọ́mọ àlìjánà ọmọ náà ní ẹ̀wò ó sì sin lọ́hùn láyé gẹ́gẹ́ bí èrò ẹ̀ yẹn gan ló lé lọ́n dákun ọba aláforíjì ni ọba aláàánú ni ẹ fi àánú ẹ fi rọ̀gbà ká wa kó ṣàforíjì fún wa àwa náà máa ń pẹ́ lẹ́ṣẹ̀ ni wa a pé lẹ́dá ọlọ́run pípé ẹ àti àforíjì ẹni kò jẹ́ ọmọ wa pọ̀ ló wá ní gbogbo ìgbà ọlọ́lá haúlá wàlá kó wata ilá abilá ìlà àárín ìlà àárín. àwọn abẹ náà bá lè kí ọlá ń pé kí wọ́n wá ṣèké àti ìgẹ̀ tó pọ̀ fún anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó bá wa ṣe bẹ́ẹ̀ fún àwọn ará ilé ẹ̀ láwọn ẹni rè tí wọ́n sin lọ́hùn pẹ̀lú ànábì àtàwọn sahabatul kiram àwọn ẹni àpọ́nlé àwọn ẹni yìí tí wọ́n ti lọ fìdérí gbogbo àwọn ẹni tí wọ́n fi ipasẹ̀ wọn fi tẹ̀lé ti ànábì títí fi di ọjọ́ ẹ̀san kọ́lọ́mọ yìí ṣe wà kó ṣòro jọ́nà. èyí tá a mú wá fúnra wa ní wákàtí ọ̀wọ̀ yìí tá a fi ṣera wa ní àǹfààní níwọ̀n bá àsìkò ráńpẹ́ tí ó wà ní iwájú wa òun náà ni ọ̀rọ̀ nípa al-isra wal-mi'raj ìrìn àjò tí ànábì tó rìn ní ọjọ́ kan oṣù tí ó kọjá òye àwọn èèyàn pé kò lè rọrùn láyé ní ta fẹ́ fi àyè mọ́yí fi rìn kọ wa sọ pọ̀ fẹ́ rìn ní ijọ́ kan ẹ̀ o kò lè rọrùn orí ẹ̀ la sọ̀rọ̀ sí ní ìrìn àjò tó ṣe gánígbà annabi sallallahu alayhi wasallam sallam ó rìn ó fi gba ìrun wa àwọn òfin ọlọ́run ọlọ́run a máa fi ránṣẹ́ sí ànábì lérí ọwọ́ màláìka jibril ṣùgbọ́n gbà tó débi irun ọlọ́run ní kí ànábì gangan kó wá bá òun kó gba irun náà <laughs> ìnígbàgbọ́ sí ìrìn àjò yìí ọ̀ranyàn ni fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí tí ń sin lọ́hùn tó tọ́ ó kọjá òye ẹ iye méjì tó kéré ọ̀gbọ́dọ̀ wà nú ẹ̀mí ẹ̀ sí rìnnà kó má bàa dàrú mẹ́ lọ́wọ́. Al-Qur'an ó fi ìdí ẹ̀ múlẹ̀ fún wa ń kankan wáyé bẹ́ẹ̀ Kùránù sì ni mo ní ẹ má máa ṣe méjì sí mọ́ ọ̀rọ̀ ọlọ́run ni tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ranyàn ni fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí láyé ń pé kó gba alukur'an gbọ́ ọ̀ranyàn ni fún wa ká tẹ̀lé ohun tí ń bẹ ní alukur'an tá bá ń fẹ́ láti ṣoríire o Allah sọ fún ànábì بسبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان الذي أسرى مما فعلوا أبا أبا عليك يولا kúrò níbi gbogbo ìròyìn ẹ̀dínkù pátá àti ìṣe iye méjì sí ọlọ́run ọba náà ń pé ìjọba mi ò tún sí lẹ́yìn ẹ̀mọ́ àti ìṣe iye méjì sí ń pé alukur'an ṣọ́rọ̀ ọlọ́run ọba sí níbí nítorí ń pa òun òfin inú ẹ̀fẹ́ lé o tọ́lọ́run sì ní kò lè walaqad yassarna alukur'ana lidhikri fahal min muddakir ọlọ́run Quran àwọn ọlọ́run a sì rọ̀ fún yín pátápátá a wọ́n lè máa wá inú ẹ̀mí ẹ̀ pé Quran sì rọ̀ bẹ́ẹ̀ ni ó rọ̀ ìbéèrè tèmi ni pé ṣé ká gbóúnjẹ sẹ́nu ká rúnjẹ ká mì ṣó rọrùn ọfẹ hmm. lè díẹ̀ yóò wà ń bẹ̀rẹ̀ náà ni kó tó wá di rírọ̀ tó fi náwó lọ́wọ́ láyé ṣó rọrùn gbólógbà ìyá tó làdílẹ̀ tó bímọ jọ ti lóyún ni wàhálà ti bẹ̀rẹ̀ sí ní ba jọ fẹ́ bímọ bí ń pọ́pẹ́ bọ́sálì kìámọ̀ ní ṣó rọrùn ṣùgbọ́n ọmọ wá di ohun tó dà fún tán lẹ́yìn tó ti mógútọ́ ọmọ ló fẹ́ rí pé ah ọmọ o ọmọ dùn kò sádùn kan láyé tí ìnira ò ní ṣáájú ẹ̀ bó tilẹ̀ òkó kéré mọ́ ǹjọ́ ba ó mọ́ kó ń bi àwọn ìròyìn ẹ̀dínkù pátá bó ti lè wù kó wulẹ̀ ó mọ. ọba wo ni alladhi asra bi abidihi laylan ọba tó mú ẹrú rẹ̀ rìnrìn kúrò ní masalasi maka fi lọ sí masalasi kudus kó ń bẹ̀ fi lọ sínú sánmà ní òru ọjọ́ kan oṣù òru kí ni ọjọ́ kan oṣù náà fi rìn náà ìhun tán gbé àjò ń jọ náà ní ẹṣin tán gbé àjò wọ́n pè ní alburak gbà fẹ́ ròyìn ìrìn ìgbérìn àjò yìí wọ́n ní tó bá ṣí ẹsẹ̀ kan báyìí níbi tí agbára ìríran rẹ̀ bá gbé dé ibẹ̀ lẹ́sẹ̀ náà balẹ̀ sí bó ṣe rí nìyẹn kí wá bó ṣe fẹ́ rí gbà wọ́n kó ń bẹ̀ ọdí kudus anabi àti jibril gbà tí wọ́n dé sí Kudus ànábì so ẹṣin ẹ̀ síbi tí àwọn ànábì ọlọ́run wa máa so ẹṣin wọn sí nítorí pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn bí ṣẹ̀mí ó wá wọnú mọ́sálásí náà ó wá yẹn náfìlà méjì fún ọlọ́run ọba wa tó dáa mọ́sálásí kúdùsí ọlọ́run ní alladhi barakna hawlahu àwọn ọba fi àlùbáríkà fi rọ kiriká gbogbo agbègbè rẹ̀ pátá láwọn nǹkan irúgbìn tó dá àti ìmọ̀ ṣẹ̀míbíà ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run lẹ́fìrí ń pa àwọn nǹkan rí nǹkan rí ló wà ń bẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ linuriyahu min ayatina ọlọ́run ní àwọn ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ lásán ká lè bá a fi fi àmì ìjọ ọlọ́run bá tiwa àti agbára wa ká lè bá a fi hàn ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. innahu huwa as-sami'ul ọba yìí báyìí nǹkan kò sí ohun tá à ń sọ láyé tọ́lọ́run bọ̀ gbọ́ fún àwọn tó ń sọ pé ṣé ó sì rọrùn bẹ́ẹ̀ ń gbé kórìí bẹ́ẹ̀ náà lóòótọ́. àti gbogbo ìwà tẹ́nu kọ̀ọ̀kan kù lẹ́yìn ẹ̀ ọlọ́run ní gbogbo ẹ̀ ni mo rí ṣùgbọ́n bó ṣe rí gẹ́lẹ́ ń gbé nǹkan bẹ́ẹ̀ wáyé òun mo sọ yìí ọwọ́ kò sọ ẹni tí ó gba ayà yìí báyìí pọ̀ láfi ní èèwọ̀ ni kárí mùsùlùmí kan láyé kọsọ̀ ń pẹ́ ayà yìí báyìí o wọ́n sọ òun gbọ́ ṣùgbọ́n òun ò gbà gbọ́ èèwọ̀ a gbọ́dọ̀ rí i ìrìn yìí ànábì ìrìn bẹ́ẹ̀ kó ní mọ́kà bá sọ fúnra wa lẹ́yìn ìṣà tí fi ń lọ sí inú sánmà ìgbà tí wọ́n lọ sínú sánmà báwo lọ ṣe ń lọ gbà gbogbo nítorí pé kò sí kò sì síhun tọ́lọ́wọ̀n bó lè ṣe kò sí nǹkan náà àmọ́ bẹ́ẹ̀ o náà ṣe ń ẹṣin náà ṣe ń fògbà báwọn náà ṣe ń ṣe kìíní náà gbà kí ló ń kẹ́ ń gbòòrò eléyìí ó yẹ kó gbére ń pé báwo ni avion ṣe ń fògbà ṣáviyan ní fò fún rẹ ni àbí yọ̀ǹda ọlọ́run pé gbéra kúnlẹ̀ owó ṣe tóbi tó yẹn ẹ wòye àìmọye èèyàn tó fẹ́ gbà tó wà lùú

ìdán ìdán ẹ ti bi dán fi kẹ́kọ̀ọ́ gan pọ́lọ́wọ́n bá wà kẹjá ọkọ̀ nù dán bọ́lọ́wọ́n bá mú yín àjẹkù ìyá ni o. ìgbà tí wọ́n lọ pẹ̀lú màláíkà wọ́n dé inú sánmà tí àkọ́kọ́ wọ́n bá ànábì ádámù bẹ́ẹ̀. aleyhi salatu wassalam anabi adam tó jẹ́ baba gbogbo wa pátá látòkè délẹ̀ ká ìrìn sánmà kan sí sánmà kejì ìrìn ọgọ́rùn-ún la fẹ́ rìn na ún kọ̀ọ̀kan ọ̀nà ìrìn ọdún ní sánmọ̀ kan sí sánmọ̀ kejì ǹjẹ́ sánmọ̀ àkọ́kọ́ wọn bá ta níbẹ̀ anábì adam alayhi salatu wa salam sánmọ̀ elékejì wọ́n tún gbérí àjò wọn lọ bẹ́ẹ̀ gbàtàn dé sánmọ̀ elékejì wọ́n bá anábì Ìsá àti Yahya níbẹ̀ ó mélòó méjì sánmọ̀ àkọ́kọ́ ta ni anábì adam tọ́bá wá dégbò sánmà kọ̀ọ̀kan wọ́n máa ń kan lẹ̀kùn àti sánmà nílẹ̀kùn wà hmm, tó tóbi ọlọ́run akànrí báyìí náà kùn ní nǹkan bẹ́ẹ̀ o nǹkan bẹ́ẹ̀ ó yẹ ká bẹ̀rù ọlọ́run nǹkan bẹ́ẹ̀ ní tó já sí pé tán bá ṣi ha nǹkan ṣẹlẹ̀ o hmm. wàfóòtì ha ti sàmá fàkánat àbẹ̀wá àbà alkiyama bá dé wọ́n ṣílẹ̀kùn sánmà ẹ máa rí pínlẹ̀kùn ní ọlọ́mọ ẹkì ti wà kó ṣòro mẹ́ sánmà elékejì wọ́n bá ànábì Ìsá àti Yahya mẹ́ sánmà kẹta wọ́n bá ànábì Yusuf wọ́n bá níbẹ̀ sánmà ẹlẹ́kẹrin ànábì Idris aleyhimusalam wọ́n bá ń bẹ̀ sánmà ẹlẹ́karùn ànábì Harun ẹlẹ́kẹfà anabi musa sama ẹlẹ́keje náà ti rí anabi ibrahim aleyhisselam ń já sí pé sánmà kọ̀ọ̀kan àwọn anabi kọ̀ọ̀kan ni ọlọ́run tó síbẹ̀ láwọn anabi tó wù ú pé kó gbé wọn síbẹ̀. gbà tí wọ́n lọ tí wọ́n dé ti ẹlẹ́keje Anabi wa Ingbe Jibril to Mo la nlo nbi Jibril wa <laughs> ni to mi ti si bi ma lọlọ kan Anabi wa gbe bo nfa ma lo wo to mu yajo O na gbara to won wa bi Awa tesiwaju, anabi nlo. Olu ti ba gbo hun oba re. tọ́lọ́wọ́n bá ọba alábìwá muhammad sallallahu alayhi wa sallam ní pé àwọn ọlọ́run ihun tá a pè é fún níbi kò wá gba irun tẹ́ẹ̀mọ̀ kí láyé náà gbà tọ́lọ́run fẹ́ gbé iṣẹ́ fún ànábì ọlọ́run gbé irun wákàtí àádọ́ta fún ànábì tá a mọ̀ sí wákàtí second ṣe márùn là ń kí àṣùbà àyílà alásàrì magribi àti ìṣà ẹyẹ márùn ṣùgbọ́n wákàtí sekant náà gbé fún ànábì ní ìpínlẹ̀ àádọ́ta wákàtí 50 kọ́lẹ̀ ń pè gbàtí ànábì tó gbà lọ́dọ̀ bá rẹ̀ tí ń padà bọ̀ kí má gbàgbé kí má gbàgbé ká sún sẹ́yìn díẹ̀. anigba tí anabi tó dé masjidu kudus pẹ̀lú jibril jibril ọ̀nà ọwọ́ nǹkan mú fún anabi ọtí àti wàrà. anábì wa gba wàrà lọ́dọ̀ ẹ̀ jibril ní asọ́ptal fitra ihun tó jẹ́ àdámọ́ mi yẹn gangan lórí gbà yẹn àwọn ọ̀mùtí ihun tí ò bá ẹ̀jẹ̀ wa lọ tí ò bára wa lọ kò ṣe wá láǹfààní kankan là ń lọ fowó ara wa fi rà mú lé ni. abu anabi ni o ẹ̀yin wá ń gbọ́ àwọn èèyàn lọ́tí lérìn ohun tí ó pàgbésí ayé wọn ń sì ń pa àwọn èèyàn rún lóòótọ́ wọ́n gbàgbé o ó jìyà o àfi kò tó bá nìkan ọmọ yẹ́ wa bẹ́ẹ̀ ń gbé kó fún un lówó kó ń fi jẹun ọ̀nà wọn ní ṣẹ́ńgì kan lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan náà jókòjókòjókò ká lọ bí vẹ́tìmẹ̀ ká gba ká gba three three méjì bí wàá náà sì ń pè ní. wọ́n débẹ̀ <clears throat> ọwọ́ arọ́ bí àpò méjì bí àpò márùn-ún rọ inú ẹ̀ wá yó láì fún oúnjẹ kankan báyìí sẹ́nu oúnjẹ ló sì bá wà dùn ẹ̀ dán òun lè fún lóúnjẹ ṣùgbọ́n òun lè rọ́ lọ́tí ọlọ́run kò ṣàforí gbogbo wa. naam gbàtí ọlọ́run gbé ìrun second fún anábìwa muhammad sallallahu alaihi wa sallam anábì tí ń ṣẹ́rí padà bọ̀ ó ń gbé bọ̀ wá bá wa ọwọ́ àdúrà anábì musa alayhi salam anábì musa èrè anábì kí ló lọ ṣe. gbólóhùn gbé kìlọ̀ lọ́ ṣe yẹn sẹ́ ebi ń tọ́ka sí pé kò sí kan wọn tí wọ́n mọ ohun tí ànábì lọ ṣe pọ̀ lọ́ba yẹn. ni ha èrò náà ni kí n wá kí n wá gbé fún ẹ àwọn ìjọ àwọn ìjọ ò lè ti mọ̀ wá pé wọ́n lè dánwò. ẹ̀mí wọn ò gbé wọn à nígbàgbọ́ débẹ̀ ìjẹ́ni ọlọ́run ọba wọn ò débẹ̀ tó sì já sí pé àǹfààní ń bẹnu ẹ̀ ìrí ànábì lọ bọ́ba rẹ kó bẹ́ẹ̀ ń gbé kó dínkù kó ṣe ń fúfúyẹ́ fáwọn ìjọ ẹ̀ ànábì wà lọ ọlọ́run ọba nísìnyí Ya Rab ó dé àwọn ìjọ mi wọn níkapá lórí ẹ̀ oníbà ṣe fúyẹ́ fún wọn gbàtí àdánbí ó padà sọ́dọ̀ ọlọ́run tó bẹ ọlọ́run ọlọ́run yọ márùn kù kó nu ẹ̀ ó kù mélòó karansink wákàtí karansink márùnlélógójì èyí tó dínkù nìyẹn ànábì tún ń padà bọ̀ lọ́dọ̀ Musa báwo ló ṣe wà márùn náà yọkù kóònù ẹ̀ márùn kẹ hmm. márùn ẹ̀ àwọn tó ń lọ báyìí ò lè ṣe o márùn wọ́n lè kí wákàtí márùn wọ́n lè kí wákàtí wọ́n ti pè kàrẹ́sẹ́ǹkì o báwọn ológójì wọn lè ṣe o ọba ìfẹ́ èèyàn lọ bá ọba náà pípẹ́ fún kó dínkù àdámẹ́ tó padà sẹ́yìn wọ́n lọ bá ọlọ́run ọba nísì pé èrè ọlọ́run àwọn ìjọ mi ní kàpàlẹ́ ṣe rí bí Musa ṣe ń dá a padà tí ànábẹ́ fi ń hàn gbogbo ẹyẹ ọlọ́run ọba o tọ́lọ́run mọbi tí ń bọ̀ ń bọ̀ wá bí ìkẹ́ fún àwọn ìjọ ànábì ni ìkẹ́ ń pé ẹ ṣiṣẹ́ díẹ̀ kẹ́ ẹ jèrè pípọ̀ ah ọlọ́run fẹ́ràn ànábà Muhammad sallallahu alaihi wasallam ó sì àfẹ́ràn àwọn ìjọ ẹ̀ gan ṣùgbọ́n àwọn ìjọ ànábì nǹkan wọn fẹ́ràn ọlọ́run ọba àfẹ́ràn ọlọ́run àìfẹ́ràn ọlọ́run ọba ń kọ́ ó kó bá ìgbésí ayé wa wọ̀n ló bó ṣe kó bá náà tó ọlọ́run ọba tún wo wa tún ṣàánú wa náà náà ni bá ti ń ṣe tó wọ́n tún kẹwàá yìí náà ni tí ó ṣàforíjì fún wa ni ọlọ́run àńjọlá ọlọ́run bá gan o àńjọlá àforíjì ẹ o bákan náà Muhammad sallallahu alaihi ọba padà lọ́dún padà bọ̀ ọlọ́run yọ márùn-ún Musa

kó dìkì ní ikú musa sọ bẹ́ẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam isa ń lọ ń bọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n yọ kù lẹ́yìn tí wọ́n yọ kù lẹ́yìn tí wọ́n yọ kù díẹ̀ díẹ̀ jama mo ń bọ̀ ní tí dé èyí báyìí yára yìí díẹ̀ kan nípa ìrìn àjò àti nǹkan tí anábìlọ ṣe gangan.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 okogogi ogójì ẹ̀kẹta elekere márùn kò ẹlẹ́kẹrin ọyọ márùn kò okùn mélòó ọgbọ̀n ẹlẹ́karùn ẹlẹ́kẹfà ẹlẹ́keje ẹlẹ́kẹjọ ẹlẹ́kẹsàn ìpara ìlú àbọ̀ láàrin ànábì àti Musa àtọ̀gbà rẹ̀ ńkọ́ nírà ẹ̀mẹ̀sán nítorí tani torí àwa yìí báyìí ẹ gbàgbé adabi musa alayhi salatu wassalam yabi unta so funawa sama elekere ni adabi musa ti o wa kama gba bi sama fa awa so mbi kini laarin sama ke sama ke gi nko erin ogorun maru odun nu nbe ni arin re ni wa yi po nítorí títí wa ọlọ́run wa ní tó márùn ni máa lọ anábì wa dọ́dọ̀ anábì Musa níra ní ẹlẹ́kẹ̀ẹ́sán márùn náà márùn wákàtí márùn lọ́bẹ̀ ọlọ́run bẹ́ àwọn jẹ́ olùsí márùn yẹn òun lọ́tọ̀ hmm. náà sáà ni. èwo láṣẹ lé ní wa ní a ah, ojú tì mí sallallahu alayhi wa sallam nistahyait ojú tì mí ọba mi ó dikun àkọ́kọ́ èkejì kẹta márùn márùn márùn márùn iye dikun ní méjì méjì kọ̀kọ̀kọ̀kọ̀ márùn márùn márùn márùn dikun ó tún wá di márùn kí tún lọ bá ehe o yẹ mọ gbé lọ báyìí yẹ kí n gbé lọ báyìí márùn bá wa. ìrun márùn tí ń jẹ́ wákàtí márùn ọlọ́run ní ká máa kí lójúmọ́ tá bá kí wákàtí márùn náà kí lẹ̀san tí ó mọ̀ jẹ́ titi wa wákàtí ẹni tó kírun àádọ́ta ni ó mọ̀ jẹ́ titi wa wákàtí àádọ́ta ọlọ́run fi máa kọ fún wa wákàtí tẹni ẹni tó kírun kíni wákàtí àádọ́ta láàmà gbà lérí wákàtí márùn tá a bá kí lójúmọ́ ẹ kọ́ wá béèrè pé wákàtí náà kí ni àǹfààní ẹ̀ gan-an àti lára tí ń bẹ nínú ẹ̀ jọ̀mọ́ wàláhì nǹkan ṣe wá o ẹ wá wo ìrun wa lénìí ẹ sì wà nẹ́gbàá Muhammad sọlọ́gbà tó gbà òun náà wá kí n sáré débẹ̀ kí n sáré débẹ̀ kí n tó máa yanjú ètò kù ànábì dé tó fi kọ́ wọn nírun ọgbọ́n sí rí mímbà rí ni kí gbogbo ayé lè máa rí i ó kírun náà fún wọn ní kan ẹyọkọ kan ẹyọkọ kan ó wá sọ gbólóhùn kan sí tó padà sọlù kàmárọ òsọlì bí mo ṣe kílé nì bẹ́ẹ̀ ni kẹ́ mọ kìtì tí fi kú láyé náà gbogbo ẹnikẹ́ni tẹ́ bá sì kọ́ irú ọba yìí ni kẹ́ mọ kọ́ a ní pa ó kọ́ fi mọ́ kí ẹ dákun jẹ́ kọ́ lónìí dépò tá a fi mọ́ ọmọ ọkọ ò ráyè ìyàwó ẹ̀ ìyàwó gan tó mẹtirizi ẹ̀ kò láǹfààní àti fìfẹ́ fi ọkọ ẹ̀ ń gbóǹkó nǹkan kọ̀tọ̀ òun gbadé kò mọ rírì ẹ̀ rírì ẹ̀ kò mọ ọ̀rẹ́ òkó rẹ̀ mọ́ irọ́ òṣìná kọra wọn ìrìn òṣìná bá wọn rìn ìmúra wèrè tí ń sọ wọ́n di nǹkan dàkúdà nígboro òun náà ń kọ́ra wọn múra báyìí gbégilè sí kò sí báyìí kò tó fà sí kinní kan báyìí òun náà ń kọ́ra wọn nìyẹn àmọ́ ìrún bá ṣe ń kí kò sí mọ́ wọn bá fẹ́ kírun kó wọ́n kírun gbálá gbálá wọ́n ti lo òde wọ́n ti wégele ránù gbé fìṣí tí ò wúlò sérí ìgbà tí ò kọ́ ń gbé gbogbo ẹnikẹ́ni tí ò bá bòhòwò kò nírun fìṣí yẹn ló wá gbé sérí yóò fi wé ọ̀hún díẹ̀ kan gbogbo àpáti wa ṣíṣí ẹ̀sẹ̀ pálapàla bẹ́ẹ̀ gba sí ojú ọgbẹ́ òfẹ́ kírun. lọ́kẹ́kọ̀ọ́ nípa ìrun nípa àwọn mọ́jẹ̀mú ìrun kíkí àwọn orígun ìrun kíkí àwọn ọ̀ranyàn ìrun kíkí àwọn súnà ìrun kíkí kó mọ́ bá ṣìrun kí tó bá ṣì kí ó jìyà ó jìyà o nítorí pé nù nǹkan àkọ́kọ́ tán ṣírò fún ẹ lálùkìyàmọ̀ ìrun wà nù ẹ tó bá wó mẹ́ wàhálà ti dé wàhálà ti dé o wàhálà ti dé ẹni tí ó gbà ẹ́lẹ̀ ò sí bàbá ẹ̀ ò lè gbẹ́lẹ̀ ìyá ò lè gbẹ́lẹ̀ bàbá ìwọ gan tó kọ́mọ ẹ nírun ẹjọ́ ń dóde lálùkìyàmọ̀ nítorí pé ọmọ yìí báyìí kọ́ ọ fẹ́ rojú ẹ̀ ìyá tó wà nílé òun sáré lọ tún sáré lọ sí nítorí ọmọ ni nítorí ọmọ ni kọmọ lè bá fi jẹ kó lè bá fi jẹ irun tó fẹ́ jẹ́ alìkìyàmọ̀ nǹkan alìkìyàmọ̀ làkọ́kọ́ máa ń sáré dán torí pé àmà síkú ẹ̀ ìgbà tí ó yà àmọ́ eré alìkìyàmọ̀ làkọ́kọ́ máa ń sá fọ́mọ náà kátó mọ sáré ayé ẹ wo bí tayé yìí ọlọ́run ti parí ẹ̀ gbogbo ohun tó jẹ tọ́mọ ó jẹ ọlọ́run ti parí ẹ̀ wọ́n kàn fẹ́ ṣiṣẹ́ níwọ̀nba ni àmọ́ iṣẹ́ àṣekú ká tó pe àsàlátù khayrun minan nawm ó ti gbọ̀nà èkó kó tó wọlé ó dòrú ọmọ sùn ojú oorun ọmọ wà lófin lọ ojú oorun ló ti abọ́ ọmọ tó bá dé inna lillahi wa inna ilayhi raji'un kò gbádùn ayé rẹ̀ kò gbádùn ọmọ náà gan lára kò tún gbádùn ọkọ kí wá ní wàhálẹ̀ láyé náà jàmá ẹ ká ronú ká ronú ayé lọ wọ ń tán lọ kò pẹ́ kan nísìnyí wọ́n ní lábájá ń lọ tẹ́ ló bá tán síbẹ̀ táwọn sáré ayé asáré ayé kira ẹ wo bí a lè ráyé mú ṣùgbọ́n ọ̀run sáré tẹ̀lé wa lẹ́yìn ọ̀run ó mú wa àjọ kan á ti bọ́ sálì kìyàmà ẹ padà sẹ́yìn jẹ́mọ́ ẹrù ẹ má jẹ́ kí ṣètò ń ti gba ìjọba ọpọlọ wa ó ti gbà ó ti yí sí ọwọ́ titi ẹ̀ ìlérí tó lé ìmúlérí náà ṣẹlẹ̀ rí àwọn èèyàn ìrun ò lálàáfíà ìrun ò wúlò ìrun ò gbádùn àlọ́ alágbẹ̀rẹ̀ lómi ò máa ṣe kódà fi dé wípé ìwẹ̀ jẹ́nàbà dì sí ẹlòmíì ò máa wẹ̀ pé ìwẹ̀ jẹ́nàbà òun ni kò máa wẹ̀ mùsùlùmí sì ni ìyá lè lé èèyàn kan sí ni bá lè lé àwọn ẹnìkan sí ni Jama, hmm, níjọ tó bá tó bá ń kírun lóòótọ́ ń pé ìrun òun kí lóòótọ́ bọ́sí ní káàkiri wọ́n gan ó ti mọ kẹ́fìn kankan nígbèsè ayé pé àyípadà kan ń bá àwọn nígbèsè ayé tòun nítorí pé ìrú máa ń jẹ́ kọ́kàn yẹn kó balẹ̀ ẹ̀rí fọ̀kànbalẹ̀ ó wà nù gbèsè ayé ẹ ìbẹ̀rù Ọlọ́run sì wà pọ̀lú ẹ ó rí bẹ́ẹ̀ nù gbèsè ayé ẹ yẹ má ìbẹ̀rù ká padà sí o irun tí ń ṣe wá àmọ́ o ìjẹ́ ìrun tí wọ́n lọ gbà wá ń kọ́ wákàtí márùn ni táfùmù gbalada wákàtí àádọ́ta ẹ̀yẹn fẹ́ ni tó bá kí dáadáa bí ànábì ṣe sallallahu alayhi wa sallam lẹ̀kún sílẹ̀ bá yóò jàmá lẹ̀kún kíni lẹ̀kún pé gbégbòrùn ẹbẹ̀ kó sọ́ di hijab kó borí ẹ̀ dáadáa kó ní tààrà bẹ́ẹ̀ ọ̀dọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n mọ ìrún kí tán mọ̀ yàn kọ́ kọ̀lọ̀kọ̀ gbogbo ohun tó bá ní kó mú àkósán kó fi kórè ẹyọ kó nu wàhálà ayé tàbí kìyàmà ibi ìdí ìròyìn náà ló wà lókè dáadáa lọ́lọ́run sọ ẹ́ di ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ló fi ṣàdúrà ládùúrò fi gbà ìrun ìrun onípẹ́pẹ́ táǹkì kẹ̀kẹ́ mi ìrun ìsìpọ̀ rùkú òjò rùkú sùjúdù jọ sùjúdù jẹ́mọ́ lábẹ̀rẹ̀ ọlọ́run ẹ rántí wàhálà tí ànábì Muhammad ṣe torí kan gbìyàn tó gbà fihàn rí ẹ gbàfihàn bá ń gbẹ́ni sókè tí ń lọ ẹ bá wọn ti máa ń ṣèyàn ni wá wo nìtànàbí rìn sallallahu alayhi wa sallam nǹkan tá a fẹ́ kọ́kọ́ mbẹ̀ náà ni pé ànábì ó jìyà nítorí wa gan ọ̀rọ̀ wa dàbí ẹni tí ó bímọ tàbí ó ní àwọn ẹnìkan tí ebi ń pa ó wá gbìyànjú ó sáré gbi kókó ó kọkó dáadáa ó gbìn nǹkan ọ̀gbìn ó ká gbàdo ó ká yẹn gbogbo ọka timati ata ọlọnu odò ọlọmu mẹ́jà pọ̀lú wàhálà ni ọwá ti gbogbo ẹ̀ ó sì ó gbé ọwa ọwá jẹ ọtọ lóúnjẹ tó dùn tọba àdìṣẹ́ báwo ló ń wà n'ogbe ẹni tó jìyà fún tó gbóúnjẹ gbóúnjẹ tó tó wọ́n ti fi apá tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkàn fọwọ́ fi gun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ náà ó dùn islam wọn ràn wọn ràn táǹtì gbogbo ẹ dàrú complete àtẹwà ogun lẹ mọ tabatu ya parí ẹ a máa fẹnu àbùkù fi kàn fi kàn islam fi kàn nábì fi kàn sọhábà rẹ fi kàn àwọn àfáà tí wọn ṣe wá sí dáńtì ṣe wàhálà ní gbégbé wọn wọn kí tí wọn dúró sí àti àwọn àfáà yẹn lẹ o wọn ràn wọn ràn kówí o ẹ fi wàhálà kò sí ṣé wọn ràn wọn ràn ni ọbẹ dálí kìyàmà gbogbo ẹ ó ṣojú wa. jama ẹ ká yíwọ padà ká mọ ohun tá à jẹ́ wàhálà nábì nìyẹn tó fi lọ gba ìrun náà wà rántí wàhálà náà máa gbọ gbà tí ànábì tí ó lọ tó dé ó jòkó ní mọ́sálásí ó fẹ̀yìntì gbogbo àsìkò tá sọ yìí ànábì ò tí ì fẹ́ Àìṣà ń ó kú o ari ó kú ọdún kejì eh, ọdún kẹwàá ń tán lọ níbi ọlọ́run lọ̀kan ọlọ́run lọ̀kan fáwọn àwọn ọ̀ṣẹ́ gbọ́ àlófin ìrìn àjò náà tí n bá gbàgbé ìgbà tó dé Abu Jahal tọ́jọ́ ta ànábì òun lọ rí ànábì tánábì jókòó su torí ẹ̀rù ń bà ànábì pé àwọn èèyàn mi yìí báyìí ǹjẹ́ tí ń bá díyàn kò rẹ́ sí ǹjẹ́ tí ń bá sọ fún pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ torí kò dágbé fẹ́ nìkan ṣé yóò sì ṣeéṣe bẹ́ẹ̀ wọ́n gbàgbọ́ ẹ̀rù ẹ̀rù ń bà náà bí bẹ́ẹ̀ kan nínú àwọn kan tó ti ká tó kọ́ yìí ànábì sẹ́ ẹ̀ṣà èèyàn òun kì í ṣe òun ká tó ń lọ Jibril ó gbé ànábì kulẹ̀ ó ẹ̀ ọlágbáyà ànábì ọwọ́ ayọ̀ kẹ̀ ọyọ jáde má dán o pọ̀lọ́ ọmọ ẹgbẹ́ fẹ́ fọmọ kan ọba lọ dán o èkú ló fi ń ṣeré pọ̀lọ́ ọmọ ẹ̀yàn ọmọ ní òun fẹ́ ju ànábì pé súnà ni <laughs> má dán o tọ̀ ọyọ kan ànábì ọwọ́ àfọ́ olómi zemzem ó fi àwọn nǹkan tó dáa fi kún kó níbi àwọn ẹ̀gbin kèéta ẹ̀gàn gbogbo nítorí pé fọlọ́ba ọlọ́run báyìí ó wá mú padà ó gbé sáyẹ̀ padà ó gba bíbẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kẹ́ má bínú. jẹ́ ń pàtàkì náà ń bẹ̀rù Abu Jahal ó wá bá pé ṣe nǹkan kan ṣẹlẹ̀ ṣẹlẹ̀ sí ànábì ni ànábì wa ń sọ fún Abu Jahal pé à ihun <laughs> tó ṣẹlẹ̀ nígbà òun rìnrìn àjò kan lóru mọ́jú òun lọ sínú sánmọ̀ òun kó mọ́kà fi lọ sí kudus tó ní kudus ó dínú sánmọ̀ òun fi lọ gba ìrun wá òun ń gbé wá sọ fáwọn èèyàn àbújá ó ti gbọ́ kínní yìí ó wá sọ fún ànábì pé ǹjẹ́ ó lè sọ̀rọ̀ yìí báyìí nígbà tó ń bá pe àwọn èèyàn wá lẹ́yìn tí fi ń fi ṣe yẹ̀yẹ́ ìyẹn àbújá rẹ̀ ó sì lọ pè wọ́n wá lóòótọ́ gbàtọ́ wá pè wọ́n wá ànábì wá ṣàlàyé fún wọn pé báyìí báyìí ohun tó ṣẹlẹ̀ ní òru mọ́jú òun ní òun òun lọ sínú sánmà báyìí báyìí tóun lọ àwọn ẹni tán ti wá lọ sí kúdùsì rí wọ́n sọ́lá sí kúdùsì tán sí lọ́bẹ̀ rí àwọn sọ fún ànábì pé òròyìn mọ́sálásí náà fún wa àwọn òròyìn ẹ̀ ń pè ànábì òròyìn ẹ̀ fún wa tó ń pè rọ́lù bá ń pa ajá ẹ̀ ọlọ́run wa mọ́sálásí náà gbé bẹ́ẹ̀ ó gbé wa fún anábà Muhammad anábì ń rí báyìí ah, ọlọ́run kí anábà Muhammad anábì wa ń rí báyìí ni wá ń ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan ah! àwọn ẹni tí wọ́n mọ̀ ní bẹ́ẹ̀ ni ó tọ́ ni ó tọ́ ni ó tọ́ ni ní tá anábì sọ sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀. àwọn mbẹ́nu àwọn ni tó ń bá nàbí ìṣẹ̀mí ń gbà náà tó ti gba Islam tẹ́lẹ̀ rí àwọn wá rò ń pé kí àwọn kò ní mọ́kàlá sí Sham lásán kò rọrùn inú oṣù kan sí oṣù méjì làwọn rìn báwo ló ṣe fi á ṣe ṣe gbé ìrù Kudus láti mọ́kà lọ sí Kudus eh, Kudus lọ sínú sánmà ní ọjọ́ kan ẹ̀ ò fẹ́ ìtòsọ yìí rọ́ èmi ṣe Islam mọ́ bẹ́ẹ̀ nǹkan ṣe máa ṣe fáwọn àfa ń gbé súnà náà dàtí le jù súnà kìnnìkan ni wọ́n bí Eh, ẹnìkè ọba ti ṣe kí ní ọgbà ẹ̀rú súnà kan lè mo ṣe wàláhì ń gbé súnà lè bá fún ó rọrùn ẹ mọ ohun yẹ kó rọrùn ìbá ẹ̀mí ara ẹni sọ̀rọ̀ pé ni mò ń ṣe ẹlẹ́ni tí ń sọ̀rọ̀ ta ni ń pa mí láṣẹ ṣe ta ló wá níkẹ́ tí mo rí rọrùn fún wa àmọ́ tí yẹn ò bá tó tó wà lọ́rẹ́ ẹgbẹ́ bukolayi ẹ̀ yóò lè fún ẹ náà kò sí wọ́n fi ní sọ́ọ̀nì bárẹ̀ bí orúkọ lé àwọn ẹnìkan orúkọ rẹ̀ ni sọ́ọ̀nì bárẹ̀ kò sì bá sọ́ọ̀nì rìn àbí sọ́ọ̀nì bá rìn tọ́lọ́run kó dúró tẹnu kọ̀ọ̀kan wa ǹjẹ́ wọ́n gbà ànábì gbọ́n pé ohun tánàbì sọ bẹ́ẹ̀ náà ni ọ̀lẹ́mí kọ̀ ǹgbà tí ọ̀rọ̀ yìí wà lọ bá Abubakar radiyallahu anhu wípé ọ̀rẹ́ ìmúlẹ̀ kòríkòsùn ẹ olóhun ṣe nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí o Abubakar ẹ̀gbọ́n tó sọ ọ̀n tó bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí tó bá sọ ah, o àwọn àǹfààní náà ni ọ̀rẹ́ rí ọlọ́njá láyé náà ìyàwó tó gbé sílé gangan gangan gangan gangan inú wọn ń jẹ́ ọ̀tá èèyàn ẹni tó yẹ kó jẹ́ aláṣírí èèyàn tó jẹ́ alá olùdáàbòbò èèyàn bí àwọn Khadija àwọn Aisha <laughs> ìyàwó ilé ẹ̀kọ́ kan ò sí gbogbo ohun tá ń pè ń fẹ́ irọ́ níbi tó ti mọ̀ mọ́ ni pé ìyàwó ìyàwó mi ò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sísọ sọ́kọ̀ọ́ kò máa ń pé tọkọ tòun bá mẹ́nu àwọn ọ̀rọ̀ kan wà òun gbọ́dọ̀ sọ lójú ẹ̀ dépò ẹ̀yìn ẹ̀ ẹlòmíì máa lanu paka máa ṣépè fún ọmọ ọmọ ọkọ máa ṣépè fún ọkọ àwọn ọ̀rọ̀ tí kò wúlò tíyàn gbọ́dọ̀ sọ yóò máa sọ yanu gbàgàgbàgà ṣé ìníṣàn tọ́ka sí pé fẹ́ni lóòótọ́. ǹjẹ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ìyàwó láyé ọlọ́run kó láyàn ni bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ ọkọ láyé síyàwó ẹ̀ ọlọ́run kó láyàn tọkọ ń gbìyànjú àti gbéyàwó ẹ̀ ṣubú ibi ìkẹtọ ọlọ́run bá ti yóò wá lọ sá ògùn fún tààrà ń gbé kí ni gbogbo ohun tí ń já ẹ̀sì kí ẹ̀ pátá kó gbé sí orúkọ tó ń kó sì í sírí ẹ̀ ọfẹ ọfẹ ọfẹ ọfẹ ọfẹ da ọgbọ ẹrú tọkọ ilé yìí nìsí tọkọ sì gbàgbé mi gbogbo ohun tó ń fẹ́ kó sára yìí báyìí sẹ òun lè gbèdúsálẹ kìí àmọ́ àmọ́ òun ó kó ohun tó bá tibẹ̀ yọ lẹ́sẹ̀ òun kò lọ kó mọ̀ sọ́yà tó tún kàn mọ́ bí àwọn Abubakar yìí báyìí bẹ́ẹ̀ ní parọ́ Islam imam márùngbò oníjà márùn afa márùngbò tí nọ́mà géwò kankan ìrọ́ ló pa o bá ṣe gbé ẹjàmọ́ lẹ́ni o kò wà lẹ́yìn fòrà díẹ̀ ló máa nínú jàmá díẹ̀ ló máa nínú ọmọ kéwò tó fìfẹ́ tó tọ́ fi bẹ́ẹ̀ ṣe pé nà eléyìí báyìí sẹ́ ẹni ọ̀wọ̀ ni ẹni tó yẹ ká fẹ́ràn ni ẹni tó yẹ ká ṣàánú fún ni èyí ò sínú olóyìí làwọn afẹ́ mi bí ajágbọ́n mi káwọn náà kú mọ gbá wọn àkàlọ́mọjà wà nù wọn má gba wọn mọ́ o má gba wọn olówó mọ́ má gba wọn mọ́ wà ló kankan olówó kan ò lè sọ ẹ́ dolówó wọ́n ti yé nísìnyí ọlọ́run ní ń sọ ní dolówó ìmọ̀ ẹni kó gbájúmọ́ kó dúró tí ọlọ́run ọba yẹ kọ́lọ́run ọba kó san lẹ́sàn ibi ìfẹ́ àbúbákiri la gbà fi débẹ̀ ó gbà nábì gbọ́ lẹ́ẹ̀kan náà níbi ń kó gbà nábì gbọ́ tánábì gbọ́ sẹ́ ànábì aṣọ olóko ọmọkìnrin sèdíè ìgbẹ́lógbà sèdíè ìgbẹ́lógbà ọmọkìnrin kan náà ibi tó gbé gbá nìyẹn kọ́lọ́hún kí ó ṣe wá ní ẹni òdodo ká sì lẹ́mí òdodo láti fi òdodo fi bá àwọn ẹni tá a bá ń kó jẹ káàkiri ká fi ẹ̀mí òdodo fi bá wọn ṣe. àdábì ìgbà tí ó lọ tó lọ gba ìrun wá kí làwọn nǹkan tí ó ṣẹlẹ̀. Jibril alayhi salam ó mú ànábì rẹ̀ ọlọ́run ní kọ́lọ̀ fi aljanna fi hàn ànábì ànábì rí ní aljanna ó ní hé ìkẹ́lẹ̀ yìí tó bá jáde pàwọn àjọ tó ń bá mọ nǹkan tó wà mí níṣẹ́ gbogbo gbèsè ayé wọn pátá mẹ́fùmọ́ ẹ̀bùn aljanna ọlọ́run fi lónú Qur'an wa sari'u ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard ọ̀rẹ́dà ti lè mú tàkì ọlọ́run ní ẹ má tó dúró mọ́ eré tètètètè tó ń pẹ́ lẹ́ṣẹ̀ nìyí ẹ má sáré lọ bẹ́ẹ̀ lẹ́ni tí ó fi máa tọrọ àforíjì nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́ ń gbà ẹ̀ṣẹ̀ kéékèèké ẹbọ ọ̀ranù tẹ́ ń ṣe kẹjá ọkọ mẹ gbìyànjú wàjẹ́nìnà ti nà ọ̀rọ̀dọ̀ ha lẹ́ni tí ó sì máa sá ń pé àlìjánà o àlìjánà o pẹ̀lú gbogbo iṣẹ́ ọwọ́ yín pátá ardu hasamawati wal ard fífẹ́ rẹ̀ ńkọ́ náà ni sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì bó ṣe fẹ̀ tó yẹn bẹ́ẹ̀ ni fífi àlìjánà bó ṣe àfẹ̀ tó yẹn mẹ́rin la fẹ́ kọ́lé sí láyé lọ́fi ní ààyè ẹnìkọ̀ọ̀kan lálìjánà sẹ̀ yóò fẹ̀ gan-an ẹ̀ wo bá ń kọ́lé orí nǹkan kankan bá kọ́ fìlà o ò ń ṣe àwàdà lọ́wọ́ ni tó bá dọ̀hùn pọ̀lú iṣẹ́ olóore tó lọ́hùn sọ náà tó bá dọ̀hùn ó padà rí ń gbà ṣé ò gbádùn kan láyé ò ń tọ̀ nǹkan wò báyìí Lo fi gbáyé ń bí kíni wọ́n máa fẹ́ sọ mẹ́kan díwọ̀n ìkẹ́ alkiyama sí ti ayé tayé yìí báyìí ńkọ́ sí ti alkiyama bí ìgbà mẹ́kíyàn ti abẹ́rẹ́ bọ̀ nú mi ni ṣẹ́rí èyí tó kánú ẹ̀ padà sínú mi yẹn ńkọ́ gbogbo ìgbádùn ayé òjò bẹ́ẹ̀ náà lọ sí ti alkiyama ẹ àlìjọ́nà ló kàn án anábìrì àlìjọ́nà ó rí àmọ̀ nǹkan tó wà ń bẹ̀ ó ní pé ha ìkẹ́lẹ́lẹ́ yìí ló fi yé mi ká mọ̀ tó mi Allahumma inna nas'aluka al-jannata firdaus wa ma qarraba ilayha min qawlin wa amal n tó yẹ wá nìyẹn. wọ́n tún wá kó mẹ́ wọ́n ní kọ́lọ̀ mú fi fi kan iná kọ́lọ̀ wo iná kọ́lọ̀ wo iná àdábì rí iná ó ké ń gbé yìí lọ́mọ èèyàn fẹ́ wọ̀ ní fi ń kígbe pé ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ bá a lọ sí kígbe lónìí wọ́n á ní àfa òun sọ̀rọ̀ egun gbàjà èèyàn ló wà lábẹ́ egun ìyẹn lọ́wọ́ lábẹ́ àjọ gbọ̀ngàn kọ́ nìkan tó wà nílẹ̀ yìí káwọ́ jáwọ́ kó mẹ́rin tó tẹ́ bá mọ nǹkan tó wà ń bi ọ̀rọ̀ ìyá yìí báyìí sẹ́ ó ní pé wọ̀gán tó rẹ́ kú fẹ́ni tí ń gbé ẹ̀kú sẹ́ ẹ̀ ló gbà ó ti sínú ẹ̀kú ló ń gbà torí tó bá dàlù kìí àwọn bá ń gẹ́lò mi nu ìyàsẹ́ ẹni tí ń ṣẹ̀sìn náà gan kò tí ì ríbi gbígbà ká tó wá ní ẹlẹ́bọ tàbá ń kígbe ògùn kó ògùn kan sí ní ògùn kíkan àfẹ́gbà kankan mẹ́kọ ìfẹ́ la ní síra wà iná ò ṣe wọ̀ o ìyà sàárè ò sì ṣe jẹ tara ìyà ayé tó jẹ fásìkò díẹ̀ táyé yí padà yányán ṣùgbọ́n lóhun nàárẹ̀ sí ẹni ó ti jò nídùúró tó hàn rí ẹ mọ́ wọ́n ń gbé gungun láàrẹ wọn rí ọlọ́run kan fàtẹ́gùn sí ẹkùn lásán ni tí ìyà sì ń jẹ láyé náà ṣùgbọ́n ọlọ́run débi fún ẹ níwọ̀nba ibi níwọ̀nba pòun ni tí bí eléyìí fi kẹ́kọ̀ọ́ pálí kìámà ha òun ò ní rí ẹ̀kan òun ṣe báyọ̀ tẹ̀lé ní ẹgbẹ́ dákun ẹgbàá mi ẹ̀ ṣàánú mi láyé òun kò síyàn kankan lẹ́yìn ọlọ́run kò síyàn kankan yàn kan ò lè gbẹ́rẹ́ o kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ ànábì lọ wo náà rí pé hey èyí báyìí kí ló wá ṣẹlẹ̀ ànábì wá rí pé àwọn obìnrin ló pọ̀ nù náà jù àwọn obìnrin lọ́pọ̀ nùná táwọn obìnrin fi gbọ́ báyìí sẹ́ ara wọn ṣe wọ̀ láwọn obìnrin tálábì ń fún ní ìròyìn ọ̀rọ̀ ọlọ́run ara wọn ṣe wọ̀ àwọn alápọ̀ nùná ha anábì kí ló fà jẹ́ ká gbọ́ a ní ohun tó fà ní pé yakfurna al-ashira ẹ̀ yí mo rí ọlọ́run ọba lára àwọn ọkọ yìí tọ́kọ bá ṣe nǹkan tọ́rọ́ fún yín pé gbágbára mi ṣe mọ́ ní gbà á ẹ jẹ́wọ́ ìkẹ́ ọlọ́run lára wọn. àgàgà ń ọkọ náà wá yàwó lé ọmọ wa ṣẹ́nà gbogbo ìnira láyé fọkọ náà. tẹ́lẹ̀ ọmọ ní kìnnìkan tẹ́lẹ̀ ọmọ ẹja tẹ̀sí ní wa ṣì nǹkan fi kún nǹkan fún èdè mímọ̀ tó dájú nìyẹn ó máa wá la àwọn iṣẹ́ bo lọ́rùn bó ṣe ń ṣe yẹn ọlọ́run sì ń lẹ́sàn pọ̀ láàrin yẹn wọ́n fi parí ẹ̀ wá wọ́n sì ń fẹ́ máa ń ròyìn kí ló ṣe kí ló ṣe fún mi kí ló ṣe tí èèyàn kan ò ṣe rí ọlọ́wọ́ àwọn ẹgbẹ́ ń ta olóhùn burúkú èèyàn máa ń dúpẹ́ orí ọlọ́run lára ọkọ tọ́lọ́run bá fi kẹ́yàn ní òdiwọ̀n ohun bá ń ṣe fún yàn ibẹ̀ ló ti gbé rí ìsinmi ọlọ́run fẹ́rẹ̀ẹ́ a tún máa là èèyàn nínú ìyá iná jẹ́ nǹkan àkọ́kọ́ òun nìyẹn ọ̀yẹ̀kùsọ́rọ̀ náà láàánú nínú nǹkan ìkejì tó mọ́pọ̀ obìnrin wọná a máa ń bí ẹnu ṣépè púpọ̀ ah! ẹnu máa ń ṣépè púpọ̀ ah! ọmọ yìí ló ṣe báyìí fún mi pàápàá jùlọ mọ́ sọ pàápàá jùlọ ìyàwó wọlé ọmọ ìyáálé ní gbé tí ń a àgbà tí ó sì mọ́ pọ̀ ọmọ ìyáálé ti jòun lọ tọ́lọ́mù bá fi kùránì kẹ́yìn gbà mí ẹ má máa fi àwọn tọ́lọ́mù fi kùránì kẹ́ o tán ti mọ kankan tẹ rí ọmọ kan tí ń há kùránì lọ́wọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ nítorí pé ohun tó ń pe gbogbo gbà ó pé o bó tilẹ̀ òkò dàgbà tó ó wà ní ha ọmọ yìí fún tó ṣe da ọlọ́run fi nǹkan tó jẹ́ fi kí ló ṣe ìwọ́kọ̀ ìyálé iṣu burúkú tó gbé sílé yẹn eléri burúkú kí ló á ṣe fún ẹ ló fi já sí pé ọ̀pọ̀ òbí ló fẹnu ara ẹ̀ fi ra ìyà wálé fúnra ẹ̀ èyí obìnrin ni ẹ o ìyá náà sì ń dúró dè náà fi ní gbogbo ẹnikẹ́ni tó bá jóbìnrin rẹ̀ láyé ó ní láti ní sùúrù lọ́wọ́ kó sì lẹ́kọ̀ọ́ kó fi rọ́nà gbà lọ́dọ̀ ọkọ ẹ̀. ànábìwá ní tàṣọ dákùnà ẹ̀yin obìnrin nínú nǹkan tí ó kó yan láyé nínú àwọn nǹkan yìí báyìí ni pé kí ni ẹ máa ṣe sàrà pípọ̀ àwọn ta ní ṣahun jù lónìí àwọn obìnrin ni kí náà fowó wọn fi ṣe wọn fi ń ṣoge wọn ra ṣígán wọn ra sùpẹ̀ wọn rọ̀ tún kò sí mọ́sálásí kò sí lè kéwú àwọn ọmọ òrukàn kò sí nǹkan ṣe fún wọn kò jẹ́ sí lè kéwú kò sí wọ́n sì wọ́n mọ́ ti máa náwó fáwọn eléégún gbà tán bá wọn dá sí owó ẹ̀kú á máa kún ní òṣì ń gbé ẹ̀mí ní ọmọ ún la fi rẹ́ẹ̀kú ẹ̀kúntégún ò lè wọ̀ lọ lé àná kò lè wọ́ lóde mílíọ̀n márùn-ún ṣe a lè rí ẹ̀ tó wọ aṣọ mílíọ̀n márùn-ún láyé kó má ṣe fi hàn síta ń gbé lọ lé àná pẹ̀lú ẹ̀ àwọn aṣọ tó tó bẹ́ẹ̀ lọ lé àná tí wọ́n rí gbéyàn lóde yìí wọ́n tiẹ̀ lọ lé àná tán rí ẹ̀ mílíọ̀n márùn-ún ẹ wo gbọ́n tẹ́ ń kó wí lẹ́nu lásìkò tá a wà yìí ẹ wá ọyá sọ mẹ́ta lọ́n ti kankan kí n ta lọ́n ṣe fún yín bàbá ní bàbá ẹ fílẹ̀ jẹ́ kẹmọ ṣàdúrà fún kọ́lọ́njọ́ tún lu ìṣe jù báyìí lọ ohun tó kù fún ta báyìí nìyẹn àmọ́ fún gbogbo ìta sọ yẹn ẹ dágbà pé lérí ẹ̀ iná àpáwá ti pọ̀ jù bàbá pélé ìnákùnà ni bàbá ẹ ṣẹbọ ìnákùnà tẹ́bọ̀ sí dá tẹ́lẹ̀ rí náà tàwọn obìnrin ló wà lẹ́nu ẹ̀ obìnrin ó máa sáré tẹ̀lé lẹ́yìn légúnlẹ̀ pẹ̀lú ìjáàbù lérí ẹ̀sìn náà là ń sìn yẹn ǹjẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí tá à ń náwó wa sí àwa obìnrin kò tọ̀nà ibi tó yẹ ká ná sí nìyẹn kọ́lọ́mọba láyún lọ kó dúró ti ẹnìkọ̀kan wa al-Isra wal-Mi'raj wàláhì tó fẹ̀ gan ẹ̀kọ́ sì pọ̀ lábẹ́ fàwáìdì pọ̀ lábẹ́ gan kọ́lọ́n kó dúró ti ẹnìkọ̀kan wa ìjẹ́ ànábì oríyìn náà bẹ́ẹ̀ ihun tó rí níwọ̀nba òun ni a sọ fún ara wa yẹn ọ̀rọ̀ wa wáyé ń pé ànábì orí kò rí ọlọ́hún ọlá èyí tèmi bá sọ níwọ̀nba ìwọ obìnrin tó gbọ́n pé ọwà nuná tẹpọ̀ nuná ẹ̀kọ́ tó fẹ́ kọ́ mbẹ̀ ni pé gbìyànjú bó ṣe jáde kó nu ẹ̀ máa ṣọ́rọ̀ sọ kó sì lẹ́kọ̀ọ́ pọ̀ lọ́kẹ́ kó jẹ́wọ́ ìkẹ́ ọlọ́run lára ọkọ ẹ̀ irun kíkí ká lọ kọ kámọ́gòtò kó má fi ṣerú gbèsè àyẹ̀wò gbogbo ẹnikẹ́ni bá sì fẹ́ kírun láyé kọ́kọ́ Quran kó lè bá fi wúlò fún láyé ní kọ̀kọ́ sáré gbangba kìyàmà abẹ́ ọlọ́run bá àdékẹ́ ọlá èmi àti ẹ̀yin ọlọ́mọdé àṣeré ibò ọlọ́mọdé àárín rá ọlọ́mọdé àtúnṣe láyé wa wàlálà hawla wàlá kúwàtà ilà billahi al-ali al-azim subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. allahu akbar.